tó mo kí káàbọ̀ padà mo lérò pé ẹ ṣì wà pẹ̀lú mi lórí ètò Ògo Ìgbàlà nígbà tí bọ́ sí ìpele tí ó kàn ìyẹn ni ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí àwọn olórin ẹ̀mí tí mo ń gbọ́ lé ẹ wo a ti tó ọdún bíi mélòó kan tí mo ti rí wọn lórí ètò ṣùgbọ́n ọ̀rẹ́ ọ̀rẹ́ wa lórí Orísun ni wọ́n àwọn ni Apostle Ìjímáyọ̀wá Abbas tí gbogbo wa ń pè ní ọba ẹ̀rí ajídára ẹ kọ́kọ́ bá mi gbóhùn orin yẹn sókè kẹ́ bá mi fi yin ọ̀gá ògo. ìrẹ́ ò ọba mímọ́ ọba tó ní gbogbo ògo ẹ má sọ pé ọlọ́run ó sì o ọlọ́run mi wá tó ṣe àánú ẹni ìjà òde bá rí ló ń pera ẹ lọ́kùnrin ìṣòro tí ó ju ẹ̀mí wa lọ kọlọ́run má gbé bá gbogbo wa ẹ má sọ pé ọlọ́run ó sì o ọlọ́run mi wá tó ṣe àánú. Hmm, ìyàrá bá ń kí àwárà lé bẹ́ẹ̀. mo kí gbogbo ẹ̀yin bàbá àti màmá ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀gbọ́n àti àbúrò orúkọ mi ni apostle prophet doctor ìjímáyọ̀wá àbáyọ̀mí abbas tí gbogbo èèyàn mọ̀ sí ọba ẹ̀rí ajídára. Hmm. ọba ẹ̀rí ajídára mú kí n káàbọ̀ láti tó gbà wọ́n tẹ̀sí bẹ̀rẹ̀ ṣe tẹ̀sí bẹ̀rẹ̀ sí ní kọrin ẹ̀mí. pẹ̀lú ògo ọlọ́run ilẹ̀ ti ta sí pé à ń ṣeré àti ń dá eré gbà àti wà bíi ogún ọdún báyìí. Hmm, a ti tó bí ogún ọdún tẹ́bá wá ní kẹ́ wò ó bẹ́ẹ̀ hmm, kàn tiẹ̀ wò ó lọ ṣọ́lọ́run dára sí i pẹ̀lú iṣẹ́ orin tẹ̀ǹkọ̀ yìí. ojú ẹni máa láàrin náà ojú ẹni máa láàrin ọ̀nà gbogbo ibi téèyàn bá máa dé nínú ayé tí ò bá ti sí ìrànlọ́wọ́ ọlọ́run bẹ̀ kò sí béèyàn ṣe lè ṣe hmm. ọlọ́run ti dá a sí wa ní gbogbo ọ̀nà àwa lẹni tó yẹ pé ó yẹ kán ta kan fira tùpà ṣùgbọ́n ọlọ́run sọ pé ajẹ adìẹ ni àjẹ tanná wò ọlọ́run ló ti dára sí wa ní gbogbo ọ̀nà torí ohun gbogbo tọ́lọ́run ṣe dáadáa ni dáadáa ni. Hmm. ó dà ṣé orin ẹ̀mí nìkan lẹ máa ń kọ ni àbí tí gbogbo ẹ̀ bá tún ṣe bákan ẹ tún lè pò pọ̀ mọ́ ti tapá bí. <laughs> à ń gba àwọn tábàbí pa ní àwọn program bóyá wedding burial hmm. birthday gbogbo tó bá ṣe jẹ́ kẹ́ sọ̀rọ̀ ọlọ́run kẹ́ sì jésù a ti tún àwo mélòó tẹ́ ti gbé jáde. well a ti ṣe àwo orin bíi méjì. bíi méjì èwo la kọ́kọ́ pẹ̀lú àwọn èèyàn ògo àìdíbàjẹ́. ògo àìdíbàjẹ́ fún mi kan nínú ògo hmm. àìdíbàjẹ́. ibẹ̀ ni mo ti kọ́kọ́ kọrin yẹn wípé ìyìn rẹ o ọba mímọ́ ọba tó ní gbogbo ògo ẹ má sọ pé ọlọ́run ò sí o hmm. ọlọ́run mi wà tó ń ṣe yanu hmm. ṣùgbọ́n níbẹ̀rẹ̀ mo sọ pé èmi àárògolo nílé ayé hmm. èmi àárògolo láàrin ẹgbẹ́ mi bọ́tà fẹ́ bọ́tà kọ èmi àṣe rere so àti báwọn èèyàn àwa èèyàn bíi olórin bíi méjì mẹ́ta la jọ ṣe yẹn ṣùgbọ́n orin tèmi gangan mo ti ṣe tí a pè ní olùtùnú comforter olùtùnú ẹ fún mi tíráàkì kan nínú olùtùnú ẹ̀bẹ̀ mo bẹ̀ ọlọ́run mímọ́ dákun bù sí iṣẹ́ mi mm. iṣẹ́ mo fòwúrọ̀ mi ṣe kó má ṣe bàjẹ́ lọ́sàn iṣẹ́ mo fọ̀sán mi ṣe kó má ṣe bàjẹ́ lálẹ́ o mm. ọ̀pọ̀ wọn pàtẹ ọjà láyé tí wọ́n kó rere jẹ ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o má ṣe mi lápàtẹ mátà o ìgbà mẹ́ta lẹ dání láyé bàbá jẹ́ kó sàn mí òwúrọ̀ sàn àti àṣálẹ́ mi jẹ́ kí n rere níbẹ̀ bàbá hmm. bàbá fèrè síṣẹ́ mi ẹ wo báwa bí eh, èrè ṣiṣẹ́ mi bí mi ò tiẹ̀ tí ì gbọ́ àwa náà lè gbèrin tẹ́ bá jáde ní ìsìn tẹ́ nídìí ẹni máa bá yín gbèrin tẹ́ bá ṣe pé <laughs> èmi ó kékeré báyìí ló máa gbà lọ́wọ́ yín sí <laughs> ẹ̀ǹlẹ́ àdúrà wa gbà ojú òní tiwa apọ́sù ó dà pé ìjọ kérúbù lẹ́ ń lọ. ọmọ kérúbù ni mí o. ó wá ní àwọn orin èmi kérúbù kọ̀ọ̀kan tá a máa ń kọ tó hmm. jẹ́ pé tí mo máa lè gbé ni o ẹ fún mi níbi méjì mẹ́ta torí àwọn ọmọ ṣọ́ọ̀ṣì yín rẹ̀ wọ́n ti pèsè ọjọ́ tẹlifíṣàn wọ́n wo àpọ̀sù ẹ fún wọn ní àwọn orin kan bí àwọn orin inú ìwé o tẹ̀wọ̀n kó tiẹ̀ popular ta lè kọ. ẹ àgàgà ní àkókò tá a wà àkókò lẹ́ńtìn period gba àwẹ̀ láwa yìí mhm. nǹkan tó yẹ ká kọ́kọ́ ṣe ni pé ká kọ́kọ́ rẹ̀ ra wa sílẹ̀ níwájú Ọlọ́run mhm. so gbogbo wa lè jọ kọ́ papọ̀ ká ní kí ṣe láì ìrètí mhm. ni mo tọ́ wa kì í ṣe láì ìgbàgbọ́ ní mo wò lẹ mm. ẹ̀ṣẹ̀ ti borí mi èyí ṣalẹ̀ bẹ̀ mí mm. èyí ṣalẹ̀ bẹ̀ mí mm. Jésù ti kú àlèwà kọ pé sí ọ olùtùnú ọ̀run fún oore àti agbára rẹ̀ à ń kọ́ à ń kọ́ ń Alleluia. hallelujah torí ní ìwọ̀nba ìgbà díẹ̀ sí àkókò yìí gbogbo wa lè kọ́ dáadáa sókè mm. wípé ìjà dópin ogun sì tán olùgbàlà jagun mọ́lú orin ayọ̀ la ó máa kọ hallelujah rap tó tán. mo lè bá kọ ìbí náà kọ díẹ̀ nù rìn <laughs> àdúrà yẹn gbà brọ́dà mi ta lẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú iṣẹ́ orin mi. Ah, ah, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé mò ń wò lókè eh, mo nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ìgan eh, Lánrè Tẹríba eh, Dr. Ọlá Johnson. Hmm. Ehm, àwọn èèyàn àwọn méjèèjì yẹn mo wo gẹ́gẹ́ bí àwòkọ́ṣe mo nífẹ̀ẹ́ wọn gan mm, mo nífẹ̀ẹ́ wọn torí creativity iṣẹ́ wọn ẹ bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe fi mm. so Ọlá Johnson mm. àti Lanre Tẹríba. mo gbọ́ pé ẹ máa gbé àwọn orin kan jáde láìpẹ́. bẹ́ẹ̀ ni. mi ò ní bẹ́ẹ̀ torí pé kí ni ẹ máa padà wá sórí ètò lórí Orísun <laughs> àwa ìlàbà báyìí kó síta bí ọmọ tuntun kí gbogbo ayé àdẹ̀ báyìí gbà torí lórí Orísun yìí ah kò sí nǹkan tá a gbọ́wọ́ létí kì í ta ẹ wò ẹ nídìí àwọn kẹsẹ̀ máa pèdè kan pé ọmọ ìta kan ló kọ́kọ́ ta kékeré ẹ ẹ ẹ nídìí ẹ̀ṣẹ́ rí ọ̀rọ̀ bíbélì lágbójúlé tá a bá ti sọ pé kinní kan rẹ lórí Orísun gbà bẹ́ẹ̀ ni kò dẹ̀ sẹ́ni tó máa yẹ̀ yín lọ́wọ́ wò hmm. lọ́ńṣì alágbára ọlọ́run kí làtọ̀ kí làkọ́lé àwo tẹ́ gbé jáde. ẹ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan òun náà ni mo pè ní comforter. ok òun ni olùtùnú. olùtùnú. ṣé tí a bá pè yín sínú ìjọsìn pé kẹ́ ẹ wá kọrin ṣé ẹ máa ń ṣáàjì owó nítorí gbogbo olórí ẹ̀mí ni máa ń bi pé à ń ṣèṣọ́jú ṣọ́ọ̀ṣì rẹ̀ wá bá wa kọrin ẹ̀mí ṣé ẹ máa ṣáàjì wa lówó ni àbí bàbá gbọ́ pẹ́ wa ọ̀nà rírì ọ̀nà ìjẹ́bẹ̀ èwo lẹ̀ ń ṣe inú méjèèjì. tó bá jẹ́ pé inú ìjọ tán bá fẹ́ ka play pé kó tóbi kó ṣe ṣé ẹ mọ̀ pé àwa èmi as a person mi ò kí ń gba owó hmm. ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn ọmọ tá a kó lẹ́yìn sọ́tún ìjọba sọ pé àwọn ló nílùú tó máa bá wa lọ́wọ́ mu ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ń dàbí so àwọn ọmọ tá a kó sẹ́yìn yẹn bí ò tiẹ̀ ju owó mọ́tò a gbọ́dọ̀ fún wọn lọ òkè àwọn láìkí owó tí wọn tó bá ti pè yín kì í ṣe pé ká sọ pé ten billion ìyẹn nígbà yẹn kì í ṣe àjò owó ohun tó máa ti fún yín lẹ máa gbà. ẹ mọ̀ pé ojúlé tó yé nù ẹ̀rọ dáadáa kẹ́ tó dáhùn. ojúlé mọ tó yé nù. torí mo ti gbìyànjú kan wá sórí ètò yìí ní ṣọ́ọ̀ṣì ó nígbà tí wọ́n kó owó náà léun lọ́wọ́ odidi kínní ó dàbí nínú dàbí ìfún ìjò náà fúlò ó láwọn ọmọ báńdì bá ní ọgá ti ti padà lọ́ba àwọn kẹlẹ́gbẹ́ owó ti wá wá ẹ̀yin lọ́lọ́run pé o pàtàkì lọ́run pé yín tọ́lẹ̀ wá pé àwa ọlọ́run ò pé àwa ẹ̀ bá wa kówó wa ẹ̀rọ dáadáa. ìkànkan náà ni mò ń sọ wọ́n máa a máa fún àwọn ọmọ yẹn lówó èmi tèmi ò bá rówó. yẹn nípa tí bá a jọ àsọrí ọ̀rọ̀ pọ̀. bẹ́ẹ̀ ni pé iye báyìí ni àwọn ọmọ yẹn máa gbà báyìí ni òṣùpọ̀ kò ní gara àwọn ọmọ lágbàá yóò gba owó ti yín. àwọn ọmọ nìkan náà lọ́wọ́. wọ́n á bọ̀kọ̀ sí ẹ̀ láìkì ìbàbọ̀ sí àwọn ẹ̀rọ àwọn lẹ́kì owó rárá o àdúrà yín ti gbà àwọn social media wo lẹ wà tá ti lè rí ṣì ń facebook àti instagram. mo wà lórí instagram mo wà lórí facebook mo wà lórí twitter. kí làwọn olórúkọ yín bẹ̀. abbas ijimayowa. abbas ijimayowa that's facebook. instagram ọba ẹ̀rí ajídára ọba ẹ̀rí ajídára instagram àti twitter ọba ẹ̀rí ajídára àdúrà yín ti gbà lórúkọ jésù tó kẹ́ tó máa lọ ní ìṣẹ́jú kan ẹ fi orin kan ká ètò ilẹ̀. Eh, bàbá fèrè síṣẹ́ mi hmm. ọmọ fèrè síṣẹ́ mi hmm. ẹ̀mí mímọ́ fèrè síṣẹ́ mi hmm. ọba rere fèrè síṣẹ́ mi iṣẹ́ mo fowúrọ̀ mi ṣe èyí mo fọ̀sán mi ṣe èyí mo ṣe ní aṣálẹ̀ mi ọba rere fèrè síṣẹ́ mi kẹ́mi mímọ́ fèrè síṣẹ́ mi o ọba rere fèrè síṣẹ́ mi èyí mo fowúrọ̀ mi ṣe ọba rere fèrè síṣẹ́ mi jẹ́ kí n rere níbẹ̀ o ọba rere fèrè síṣẹ́ mi kẹ́ńdé afẹ́ orere níbẹ̀ o ọba rere fèrè síṣẹ́ mi gbogbo alápapọ̀ lórísun yìí ọba rere fèrè síṣẹ́ wa á dáa fún yín brọ́dà mi sí wọn. ọwọ́ ọlọ́run ti gbọ́wọ́ yín sókè náà tó ẹbí ní sẹ́yìn ní ìní olúwa ràn wá lọ́wọ́ dé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè tí kì í ṣe ọlọ́run òkú ọba tó bá bẹ̀rẹ̀ ètò ìdárò tá a fi sọ pé ilé wa tó lọ ṣùgbọ́n kí n tó máa lọ gbogbo ìwà lèmi máa ń sọ pé kílẹ̀ ń ṣe ilé ìjọsìn yín gan kílẹ̀ ń ṣe kántátà àjọ̀dún ìkórè ẹ̀yin ẹ pé àwa aṣẹ́rí kékeré bẹ́ẹ̀ la máa gbà lọ́wọ́ yín gbogbo ayédè màmá rí ilé omi àní ah èwo bí brọ́dà ṣe ń kọrin èwo báwọn pásítọ̀ ṣe ń wàásù pásítọ̀ mi náà dẹ̀ gùdù látọjọ́ tí pásítọ̀ yẹn ti ń ṣàdúrà fún yín tàdúrà yín gbà kí lẹ fẹ́ ṣe fún pásítọ̀ yín ẹ̀yin ẹ pé èmi owó kékeré bẹ́ẹ̀ ni máa gbà èmi ni máa máa pe pásítọ̀ yín bó ṣe máa ṣàtọ́nà wọn táwa rí pásítọ̀ tí ò ráyè tọ́ni ẹ̀wọ̀ wọn bá dáadé àwọn dáadé ò ráyè àwa tún máa àwa aláyè o a tún máa gbé kámẹ́rà wa a tún máa lọ sọ́fíìsì àwọn pásítọ̀ yín a tún lọ gbọ́ ohùn wọn síbẹ̀ àwọn gbogbo ayé á bẹ̀rẹ̀ sí ní rí wọn ṣọ́ọ̀ṣì á di gbígbé ga àbẹ́yẹ̀wò afẹ́ fọmọ fọ́kọ alága ìjókòó lọ́nà ti kìrìsìtẹ́nì nìkan ọmọge afẹ́ alárìnrìn yẹn pè mí zero eight zero three four seven four eight four nine three zero eight zero three four seven four eight four nine three mo gbàdúrà sínú ayé yín bẹ́ẹ̀ ṣe ń lọ lẹ́nu pé búburú kan kì yóò ṣubú lù yín o àrùn karùn kì yóò sún mọ́ ilé yín tóbi ṣe máa ń sọ pé ògo yín ò ní wọ mi orísun ayọ̀ wa ò ní gbẹ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ á ìrànlọ́wọ́ fún yín jésù olúwa wa àmín ó dìgbà kan náà.